pààrọ̀ break pad orí tóbi. ẹ má bá boyfriend mi sọ̀rọ̀ ah, bẹ́ẹ̀. níbo ló gbúgbà wọnú ayé ronke. tóbi tó bẹ́ẹ̀ lọ. sorry ìyá mi. Ah, gbogbo ẹ̀ náà rè kojú kí ni mo fún lọ. ẹ kò lè sí tóbi ò lè fẹ́. bá ń bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ ìwọ náà sọ̀tọ̀ mm. wo o lè fẹ́ o lè fẹ́ bàbá yìí o ṣeré wá ni mi ò complain o complain ó yá gbà báyìí. hello jẹ́ ìsàlàyé kan fún ẹ̀ kò lè work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 dánu sáà báyìí ní kò gbà ó tún fẹ́ tẹ̀lé.